Orúkọ mi ni Olóyè Michael Ọládélé Ajífọwọ́bajé tí mo jẹ́ abẹsẹ̀másífà ní ìlú Ògbómọ̀ṣọ́. Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, àwọn iṣẹ́ tá ń fi síta, àwọn èèyàn ń pè wá pé àwọn ń gbìyànjú ẹ̀. Ọlọ́run sì ní kó máa rí bẹ́ẹ̀. Nítorí náà, ẹ̀yin náà gbìyànjú àwọn iṣẹ́ tí a bá fi síta. Kí ẹ ti ẹ̀ bóyá iṣẹ́ yìí iṣẹ́ òtítọ́ ni àbí kìkìṣe òtítọ́ nípa bẹ́ẹ̀ náà lẹ́yìn náà ó ti ní àǹfààní láti mọ ọ̀nà tẹ́ gbà láti jẹ́ kí ewé àti egbò èyí tí Elédùmarè dá kó jẹ́ ìwúlò fún ìgbésí ayé ẹ̀yin náà ẹ òun ló jẹ́ kí n fẹ́ fi iṣẹ́ èyí tí mo fẹ́ fi síta láyé àkókò yìí ló jẹ́ fẹ́ fi síta fún gbogbo àwa tí a gbàgbọ́ tí a sì mọ̀ wípé lótìtọ́ àti lódodo ni ọlọ́run dá ewé àti egbò ló dá fún àlàáfíà wa ohun tí mo fẹ́ fi síta lónìí ó jẹ́ oògùn àtọ̀sí hmm, fún ìwòsàn àtọ̀sí yálà ọlọ́jọ́ pípẹ́ tàbí àtọ̀sí ẹlẹ́jẹ̀ irú àtọ̀sí yòówù tí ì ẹ jẹ́ ká gbìyànjú iṣẹ́ yìí ká wá wo nǹkan tí ó sì nínú àgọ́ ara wa oògùn àtọ̀sí òun ni mo fẹ́ fi síta lákòókò yìí a ó wá bàrà odidi nǹkan a ó gé wẹ́lẹ́wẹ́lẹ́ a ó sànù a ó fi sí a ó dà sínú kẹ̀kan lẹ́yìn ìgbà yìí a ó wá obì àbáláyé bíi mẹ́ta a ó gé òun náà wẹ́lẹ́wẹ́lẹ́ a ó dà á papọ̀ àlùbọ́sà ayù tó kó tó bíi ẹ̀kúnwọ́ díẹ̀ a ó dà á papọ̀ bẹ́ẹ̀ la ó da iye èrè náà tó tó ẹ̀kúnwó náà a ó dà á papọ̀ lẹ́yìn ìgbà wọn a wà wá ẹ̀rù a ra òun náà lọ́dọ̀ àwọn eléwé ọmọ a ó sànù a ó dà á papọ̀ a wà lọ wa egbò làpálàpá ẹ bùtùjẹ́ tàbí àwọn mípè níyà lóde a lọ wá egbò rẹ̀ a bá ti wá egbò rẹ̀ a gé òun náà wẹ́lẹ́wẹ́lẹ́ a ó sànù a wà tó dà á papọ̀ tàbá ti wá dà papọ̀ tán tí gbogbo ẹ̀ ti wà nínú kíkan ọ̀nà méjì la fi lè ṣe tí a bá lè gẹ́ tá a bá lè lọ wá omi ọsàn wẹ́wẹ́ ẹ omi òrombó a lè fi rẹ́ tàbí tá ò bá lè yun ẹ jẹ́ ká lọ wá ẹmu tá a lè mú ẹmu ògidì a lè fi rẹ́ tó bá ti wá di ọjọ́ kejì tàbí ọjọ́ kẹta ẹ jẹ́ ká máa bù díẹ̀ díẹ̀ bí kọ́ọ̀pù ẹ̀ bí kọ́ọ̀pù ẹ̀ ìlàjì kọ́ọ̀pù káwa mọ̀ mú pẹ̀lú ògo tọlọ́hun gbogbo ohunkóhun tí ń ṣe àtọ̀sí nínú àgọ́ ara ohunkóhun tó jẹ́ báàsì ti àtọ̀sí ẹlẹ́gbẹ́ ni o ẹlẹ́jẹ̀ ni o tọjọ́ pípẹ́ ni o pẹ̀lú ògo Olódùmarè a ó rí i pé a ó tọ̀ ọ́ dànù àlàáfíà yóò sì wọnú àgọ́ ara wa ẹ jẹ́ ká lọ gbìyànjú rẹ̀ gbogbo àwa tí irú nǹkan yìí tó bá ń ṣe a ó sì rí wípé lótìtọ́ àti lódodo elédùà ti dá ewé àti egbò fún ìwúlò wa ó ṣe jẹ́ nìyẹn ó dàbọ̀.